jáde fara rẹ balẹ̀. ẹ wo ẹ wo wọn lé wọn lé mi wọn lé mi bàbá ìṣàlọ mi àwọn olóńlé à. ẹ wo mi tẹ mo ṣà lórí méjì o èmi kọ́ lórí mẹ́ta ẹ wo mo bá sùn mi rí bàbá iṣẹ́ ìtànú. fara rẹ balẹ̀ fara rẹ balẹ̀ fara rẹ balẹ̀ bá débì ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ tọ́ rí àwọn tó lé ọ̀hún tọ́ bá rí ọ̀hún sì wọ́n fà fúnra ah, wọn ni láti gbọ́ ibi tọ́ dẹ. Ah, ẹdúró bẹ́ẹ̀ ẹ̀yin wọnú ó yá mo pọ̀ fún yín mo pa yín láṣẹ ìta wí fún agbára gbọ́gbọ́ ìta wí fún àmọ̀là mọ́ ń gbọ́ ó yá ẹni ìta bí ẹ̀ka kúrò ń bí. bàbá ìṣí bàbá ìṣí wọ́n wí fún ọ. n ò ṣe nǹkan ti rí. Ah, bàbá bàbá tún ti dé bàbá bẹ́ẹ̀ gbà ó. ẹ tún padà débi sáàmì ẹbí ẹ wà ní èmi náà ń pè ní àwọn ìgbín ọdún ẹ mọ bí ẹ wà wá kò. Ah, ah up. Photo. Rich ones and come on.